الله أكبر في الدفاع سأبتدي وهو المعين على نجاح المقصد وهو الذي نصر النبي محمدا وسينصر المتتبعين لأحمد لا تقذفونا بالشذوذ فإننا سرنا على نهج الخليل محمد وبقول ما شرع الشريعة نصنع وعلى مقولته الكريمة نهتدي ولكل قول نستدل بآية أو بالحديث المستقيم المسند لو تبصر الإخوان في حلقاتنا من عالم أو طالب مسترشد لرأيت علما واتباعا صادقا للسنة الغراء دون تردد هم زينة الدنيا مصابيح الهدى طلعوا على الدنيا طلوع الفرقد وارث النبي وأحسن في إرثه وحمله من كيد الخبيث المعتدين إنا نعار الدين قال الله قال رسوله الدين قال الله قال رسوله وهما لدين الله أفضل مرشدين وهما لدين الله أفضل مرشدين Oh, من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا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 وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم وكيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ولا يوتي الله ورسوله فقد فاز فوزا عظيما احسن الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور مدساتها وكل مدسة بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعى àìní jẹ́ mùsùlùmí máa ọlọ́mọ ti kí ó sẹ́yìn sí ẹ̀kọ́ àwọn àbẹ̀lọ́wọ̀n kọ́lọ́n kó wá mùsùlùmí àbẹ̀lọ́wọ̀n kọ́lọ́n kó gbà tẹ mùsùlùmí àbẹ̀lọ́wọ̀n kọ́lọ́n kó ṣe wálé ní àlìjọ́n náà pẹ̀lú sẹ́bàbí Islam àwọn orí tó wà ń ṣe fún wa ó pọ̀ ààrẹ náà ni pé Ọlọ́run bá fún wa ní àlàáfíà kọ́lọ́n kó má gba àlàáfíà ní ara nìkọ̀ọ̀kan kọ́lọ́n kó sàlékún àlàáfíà fún wọn. láàárín tọ́lọ́ ń ṣe bómi àti ẹ̀yìn òun náà tún ní pé ọlọ́run fi wá lọ́kàn balẹ̀ ní agbègbè wa bí tá a wà yìí kọ́lọ́n kó má yẹ ọkàn balẹ̀ kó ní agbègbè yìí kọ́lọ́n kó sàlékún fọkàn balẹ̀ wà ní agbègbè yìí. abẹ́lọ́run fún bara wa sọ̀rọ̀ ti torí bá kú fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ó jẹ́ kí ọ̀rọ̀ náà kú yé wa ju bí mi ti mọ̀ sọ èmi àti ẹ̀yin abẹ́jọ ní ẹ̀sán lọ́dọ̀ ọlọ́run òun náà ló fa irú ìjókòó àti àjókòó yìí ọlọ́jì kí á rí ẹ̀sán ní ọ̀dọ̀ ọlọ́run wa láàárọ̀ ọ̀la ìbàdà ìlà abẹ́là ìlà àríyá ọ̀hún. bára wa sọ̀rọ̀ ti tò ní gẹ́gẹ́ bí ó ti wà nínú ìwé tí àwọn elétò tí wọ́n lẹ̀ òun náà ni wọ́n sọ fún wa wípé hasarule adisi dọ̀ín ìdí òun náà ni wọ́n pe àkórí ọ̀rọ̀ náà wọ́n ní the impact of weak hadith in the religion ìtumọ̀ eléyìí ní èdè abínibí wa òun náà Ni orí pa èyí tọ́jọ́ yí pé ó wà fún àdìsí àwọn ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba èyí tó jẹ́ wípé àwọn àfáà sọ wípé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ó lẹ́ni òun náà tó yá jẹ́ pé orípa tó wà fún nínú ẹ̀sìn òun náà nìkan tí a pẹ̀rọ àwọn alákèésí sí ní ọwọ́ rẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni pé àwọn tí wọ́n jẹ́ àwọn afẹ́ǹsì wọ́n ṣàlàyé fún wa wípé àwa tá a jẹ́ mùsùlùmí ibi tí a ti máa mú ẹ̀sìn òun náà ni àwọn àyè kan tó jẹ́ wípé ibẹ̀ la ti lè rí ẹ̀sìn mú a gbọ́dọ̀ mú ní àwọn ààyè míì tó yàtọ̀ sí àwọn ààyè náà wọ́n wá ní almasdarul awwal ààyè alákọ̀ọ́kọ́ èyí tó jẹ́ wípé àwa tá a jẹ́ mùsùlùmí tí a ti máa mú ọ̀rọ̀ ẹ̀sìn òun náà ni pé látinú Al-Qur'an Al-Karim yìí òun ni ààyè àkọ́kọ́ tí àwa tá a jẹ́ mùsùlùmí tí a ti gbọ́dọ̀ máa mú ẹ̀sìn. Àlìmọ́sùdárú àtàní ibi tí a tún ti máa mú ẹ̀sìn tó jẹ́ èyí tó tẹ̀lé tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni níbi alahadi anabawi. Al òun náà ni ọ̀rọ̀ èyí tó jẹ́ wípé a bá ṣàfitì sí òjìṣẹ́ ọlọ́run ọba òun náà ní ẹlẹ́ẹ̀kejì ibi tí a ti mú ẹ̀sìn àwọn afáwa ṣàlàyé fún wa wípé ìyàtọ̀ kékeré wà láàrin alukur'an àti al-hadith. al tó jẹ́ masdari àkọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì ibi tá a ti mẹ́sìn àkọ́kọ́ àti ibi tá a ti tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì àwọn tó wà lẹ́yìn ìgbà náà ṣùgbọ́n tó kàn wá náà ni masdari méjèèjì òun gangan ló lórí gbogbo àwọn yòókù wọn ni wọ́n padà sí. àwọn wa ṣàlàyé fún wa wípé òun ní nǹkan ìyàtọ̀ tiẹ̀ tó ní òun náà ni wípé ọ̀nà tí wọ́n gbàgbà wá sọ́dọ̀ wa nàkìlúhu ìlẹ́yìnà kàánà bìtàwà torí ọ̀nà tí wọ́n gbàgbà kùránì wá sọ́dọ̀ wa ó jẹ́ ọ̀nà tó jẹ́ pé àwọn tó ṣáájú lọ gbogbo wọn pátá yányán òun ni wọ́n mọ̀ nípa kùránì táǹkà yìí tí ó ṣe méjì bẹ́ẹ̀. ìyẹn ló fi jẹ́ pé a ní wàhálà kankan nípa kùránì kíkà. pẹ̀lú àánú ọlọ́run ẹni àwọn ò lè jáde nísìnyí kó fẹ́ ka kùránì ní kàkùkà kò lè rí ṣe. torí pé kí ni o gbogbo táwọn kàpá táyáyá èdórí àwọn rìwáyàtì tá a máa kà pátá yányán gbogbo ẹ̀ òun ló ti wà ní kíkọ sílẹ̀ gbogbo àwọn kìrá tí ò bá mu tó dàbí àwọn àdìsí tó wà dọ́yìfù tá à ń sọ yìí gbogbo ẹ̀ làwọn àfáà ti ṣàlàyé òun náà kùránì náà ní àwọn nǹkan náà jẹ́ pé àwọn àríwáyà àṣáàdà rìwáyà tí wọn ò fẹ́ ká máa kà tí wọ́n gbà wípé òun náà kì í sára kìrán kódà àwọn míì náà tó rẹ a lè wọn bí bàtí adéyàn àwọn tí ò sí tí lẹ́sẹ̀ ńlẹ̀ gbogbo ẹ̀ pátá nípa ti Qur'an ọba ti mú ìborí wá lórí ẹ gbogbo àwọn tó pé wọ́n ń fi wọn tí wọ́n ní ò ṣe máa gbé jáde kò ṣe nítorí pé kùránì ọlọ́run ti ṣàfihàn rẹ̀ kò sí wàhálà kankan bẹ́ẹ̀. so alhamdulilayi ìtòkù nípa quran kò ju wípé fáàmù hù àgbọ́yé ibẹ̀ nìkan ló kù ẹlòmíì wà lè sì gbọ́yé ẹlòmíì lè sì gbọ́yé fáàmù nìkan ló kù níbi títí ẹ̀ so fáàmù wa ni àwọn àmọ́ fi tẹ̀lé àwọn tó jẹ́ àwọn tán jẹ́ àwọn tí wọ́n gbà lẹ́nu òjíṣẹ́ ọlọ́run ọba àtàwọn tó gbà lẹ́nu wọn ṣùgbọ́n nípa hadith òun tiẹ̀ àwọn wàhálà kéékèèké kan wà níbẹ̀ ìyẹn ni gbogbo jẹ́ pé hadith tá lò nínú ẹ̀sìn ó gbọ́dọ̀ jẹ́ hadith tó lálàáfíà òun la gbọ́dọ̀ lò nínú ẹ̀sìn àdìsí tí ọba ti lálàáfíà nínú ẹ̀sìn wọn ò fẹ́ ká lò ó àdìsí wa wọnú ara wọn lọ ló fi jẹ́ pé wàhálà táwọn afọ àkọ́kọ́ máa ń ṣe nípa àdìsí òun náà ni wípé alikana makbulan aw mardudan am mardu akana makbulan am mardudan ṣé àdìsí yẹn so jẹ́ nǹkan tá a máa gbà wọlé ni àbá máa reject ẹ̀ wàhálà táwọn àáfàá tí wọ́n máa ń ṣe nìyẹn ìlú jẹ́ pé lẹ́yìn ìgbà tá a bá tó sọ pé àdìsí lálàáfíà tán ìgbà náà ló ṣẹ̀ṣẹ̀ wá kan pé àwa fẹ́ sọ̀rọ̀ nípa àgbọ́yé àdìsí ìlú wá jẹ́ pé níta fẹ́ sọ̀rọ̀ lórí lónìí kì ṣe àdìsí general ṣùgbọ́n kan lábẹ́ sọ̀rọ̀ lórí ni pé àwọn àdìsí kan wà tó jẹ́ pé wọ́n jẹ́ àdìsí tó lẹ bádìsí tí wàá lẹ yìí àwọn èèyàn kan wá wò wípé à kí lọ́kàn ọgbẹ́ ẹ̀rú bádìsí lẹ ṣé ọ̀rọ̀ àbá rẹ ni wọ́n ti ń sọ àdìsí ni mo sọ àdìsí ọ̀sọ̀ pọ̀ lẹ ṣé àbá rẹ ló wà àdìsí lẹ ni tó bí wọ́n sọ pé àdìsí tí mo sọ ọlẹ ẹlòmíọ̀ kà sí nǹkan kan òun kà sí gbé kóun ọmọ lu àdìsí lọ nítòun àtọ́lẹ́ni o àti kọ́lẹ́ni o òun ṣe tá àti máa lo àdìsí lọ nítòun. nígbà táwọn àfẹ́sì sàlàyé fún wa ni pé tí àdìsí bá ti lẹ ìtọ́da fún wa náà ni wípé ká fi irú àdìsí bẹ́ẹ̀ ká fi sílẹ̀. so ìyẹn ló bá jẹ́ pé ìbára wa sọ̀rọ̀ ti tò ní ó máa kọ́kọ́ ṣàlàyé fún wa nípa àdìsí níwọ̀nba yóò wá ṣàlàyé nǹkan tí ń jẹ́ àdìsí tó jẹ́ dọ̀yìn fún wa a fi lè wá mọ̀ pé kí wọ́n á ní ipò àwọn àfáà lórí àdìsí tó wà dọ̀yìn òun náà nìkan tí a fẹ́ pèrè àwọn alákèésí alákọ̀ọ́kọ́ àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà wa wọ́n kọ́kọ́ jẹ́ ká mọ̀ pé àdìsí ọ̀nà tí wọ́n pín sí tabaníkà kọ́kọ́ sọ pé a fẹ́ pín lódìdí àdìsí tí ó lálàáfíà àdìsí tí ó lálàáfíà ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n gbà pín ó jù báyẹn lọ tádìsí bá jẹ́ àdìsí tó lálàáfíà tá a máa lò àdìsí yẹn ó kọ ńlá méjì ní wọ́n kọ́kọ́ máa ń fún un alákọ̀ọ́kọ́ wọ́n sọ pé alhadith asọ̀hí wọ́n ní àdíìsì tó lálàáfíà ẹlẹ́ẹ̀kejì orúkọ tí wọ́n máa fún òun náà ni alhadith alhassan òun náà máa pè é so méjèèjì onìkan tó jẹ́ pé ó tóbi ṣùgbọ́n àdíìsì tó bá wà sọ yìí wọ́n wá tún á pín òun náà sọ náà méjì yìí wọ́n ní alhadith asọ̀híhù lè dáàtìhì wọ́n tún wá ní alhadith asọ̀híhù lè ghairihi tọ́ba ló wá di ní asa yẹn náà wọ́n tún á pé òun náà sí méjì wọ́n ní alhassanu lè dáàtìhì wọ́n tún sọ alhassanu lè ghairihi àwọn àfáànṣe lè fún wa kálíbà mọ bí àdìsí yẹn ti ń tóbi tó mẹ́rẹ̀ẹ̀rin yìí tí wọ́n bá ti pé kọ̀ọ̀kan nínú mẹ́rẹ̀ẹ̀rin tàbí pé àdìsí bẹ́ẹ̀ wọ́n gbà pé àdìsí yẹn ó ti lálàáfíà nìyẹn èèyàn gbọ́dọ̀ mọ́ lò kódà èèyàn gbọ́dọ̀ máa sọ wípé ara ah, ah, asáràn dìsátì ojú eh, asáràn lè lọ eh, sọ yìí ojú eh, àwọn àfáà ti gbà wípé tí wọ́n bá fi lè panu pọ̀ lórí ẹ̀ wọ́n ti gbà wípé ọ̀rọ̀ tó jìṣẹ́ ọlọ́run ọba tó sọ ni. bí wọ́n kàn ti wá ọ̀nà tí wọ́n gbà wá a rí i pé ọ̀nà yẹn lágbára jura wọn lọ olóògùn fún ní àwọn orúkọ yẹn ìpele méjèèjì nìyẹn a ní lè máa ṣàlàyé àṣẹ lọ jù torí pé kí ni o ọ̀pọ̀lọpọ̀ wa tá a wà ń a lè má lè mọ̀ nípa àwọn nǹkan bí ìdáwà fẹ́ máa ṣàlàyé lọ láṣejù ṣùgbọ́n a ṣe lọ́nà tí ó gbà fi yé wa níwọ̀nba ọlọ́kọ̀ fi yé wa. so àdìsí tó bá wà dọ̀ ìfù òun náà ní òun wá ní ìpín tó pọ̀ lọ rẹ̀rẹ̀ tó máa ní àdìsí wa dọ̀ ìfù ó ní ìpín tó pọ̀ lọ ṣùgbọ́n dáhùn kọ́ sọ nísìnyí àwọn kọ́ sọ ìpín méjì fún òun náà alákọ̀ọ́kọ́ àwọn àfáà sọ fún wa wípé àdìsí kan wà àdọ̀ ìf àdìsí àdọ̀ ìf sọ èyí tó ṣe gbé dọ̀ ìf yẹn wá pé dọ̀ fan mọ̀ kàmà mọ̀ kàmà wọ́n ní àdìsí yẹn wà dọ̀ ìf wọ́n wà ní lílẹ̀ yẹn wá nìyí o wọ́n á ní yumkinu jabruhu yumkinu jabruhu lílẹ̀ yẹn ó rọrùn ká gbé kúrò ní lílẹ̀ yẹn lílẹ̀ kan wà nínú àdìsí yẹn tá a bá wá ń wádìí káàkiri tá à ń wádìí sí míì káàkiri àdìsí tó jọrú àdìsí yẹn káàkiri ó pọ́ síbù kádìsí yẹn ó kúrò ní kó bọ́ sí àdìsí tá a máa lò padà náà yọ ó rọrùn ká fi tún ṣe tí ó fi di àdìsí tá a lè lò kánà àdìsí àdìsí ẹlẹ́ẹ̀kejì wọn wá ní alhadis adọ̀í dọ́fán ṣẹ̀dí ìdá ìyẹn ni pé láàyà ń jábẹ̀ àdìsí náà gbé ó ti lẹ́jú kò ṣeé tún ṣe kò sọ́nà tá a fẹ́ gbà tún ṣe rárá so wọ́n gbà pa àdìsí wa báyìí so ọ̀nà tá a ra pín sí yẹn kò ní ju ọ̀nà mẹ́fà yẹn lọ kí wọ́n làwọn àfáà wa ní àwọn kankan wà táwọn àfáà ní tí wọ́n fi máa ń lò láti lè ṣàlàyé àdíìsì àwọn nǹkan yìí márùn ni wọ́n ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹfà ó ti wà nù tá a ṣàlàyé níbi àdíìsì tó wà dán ìfúnlẹ̀ kan a máa ṣàlàyé ẹ̀ mọ́ alákọ̀ọ́kọ́ níbẹ̀ òun ni nǹkan táwọn àfáà ń pè ní àdáálátù. alẹ àdáálátù nǹkan náà ń pè ní alẹ́ àdáálátù yìí ò ní í pé ẹni tó fẹ́ gbàdí gbàdíìsì wá fún wa ó gbọ́dọ̀ jẹ́ èèyàn gidi àdálà wá kó nǹkan méjì sínú yóò jẹ́ èèyàn gidi fìlìmùrú àti wàfìdì yóò jẹ́ èèyàn gidi ní ìjọmọ èèyàn yóò tún wá jẹ́ gidi nínú ẹ̀sìn méjèèjì tí fẹ́ wò nìyẹn tí àbá gidi nínú ìjọba èèyàn ni pé kò ní jẹ́ oníjàmbá èèyàn ẹni tí ń tàn èèyàn jẹ ẹni tó parọ́ fẹ́ nìkan rí àròlé parọ́ fẹ́ nìkan rí ẹni bẹ́ẹ̀ lè parọ́ ní ẹ̀sìn nìyẹn àwọn kan ní máa ràn wá lọ àwọn náà ń àwọn àwọn yẹn ni wọ́n máa sọ so àwọn bẹ́ẹ̀ ni ń ṣàlàyé fún abẹ́ni kọ̀ọ̀kan ti nínú àwọn tó ń gbà ní àwọn ni wọ́n máa ṣàlàyé fún agbẹ́ eléyìí o ó jẹ́ ẹni tó yẹ pé pa irọ́ nítorí pé wọ́n máa parọ́ yẹn àdísì rẹ̀ ti wá ní o ti ní pọ́blẹ́mù báyìí lórí àdára a sọ̀rọ̀ tí wọ́n sọ pé ọmọlúwàbí èèyàn bá ti ní ààyè ó máa parọ́ fáwọn èèyàn ní o ti dèbí ọ̀tọ̀ níbi ẹ̀sìn ó parọ́ fáwọn èèyàn so irú ẹni bẹ́ẹ̀ ó ń ṣèjàmbá ó ṣe gángan ànígbàdí ìṣirò ẹni ẹ̀ mọ́ nítorí pé a ti rí ìtò wà nínú ìjọmọlúàbí rẹ̀ ó ti bàjẹ́ ẹlẹ́ẹ̀kejì ni pé nínú ẹ̀sìn kálí àparọ́ máa ń bí náà ní sinmi ìparọ́ máa nàbí ọmọ ìgbọ́n dẹ̀ ti tẹ́tí ẹ̀ ìparọ́ máa nàbí ìwọ ní báwọn olè gbàdí ìsẹ̀mọ̀ láyé láyé. wọ́n tún á wò pé ẹni yìí tún ṣe bídíà nínú ẹ̀sìn wọ́n pín yẹn náà sóríṣiríṣi ẹni tó ṣe bídíà nínú ẹ̀sìn wọ́n wàá ṣàlàyé fún wa wípé bídíà wo ló ṣe àwọn afá aládìsí gẹ́gẹ́ náà pín bídíà fún ara wọn láti náà ti gbé bọ̀ káwọn kan sọ pé kò sí pín bídíà táwọn tó jẹ́ àwọn afá tó ṣáájú lọ tí wọ́n pín láti lẹ́lẹ́wàá táwọn bùkọ́rí pin táwọn muslim tó gbé wọ́n pin tó wàá sọ pé kò sí ní jẹ́rẹ̀ àwọn ní òdìdí kan lọ́wà òdìdí kan lẹ́yìn ti rí rẹ lẹ́yìn wo ti gbàgbọ́ yìí ju àwọn tó jẹ́ àwọn afáàdó ṣáájú lọ nìyẹn àwọn afáàgbà pé ẹ̀jẹ̀ gbé bídí àti ẹ̀ bá jẹ́ pé ó sọ di kèfèrí àlè gbàdí ìsẹ̀ láìláì ẹlọ́gbẹ́ bídíà tó ń ṣe òsọ́ di kèfèrí kọ́ máa wà nínú gbígbàdísì ẹ̀ tó bá gbádìsì tó gbà wá ń jẹ́ yẹn náà ní ràn lọ́wọ́ òun nígbà tí sì ń lọ́wọ́ yẹn ní o kọ̀ọ̀ràn lọwọ. so ọtọ ni tó ń sọ kò ṣe pèpè lọ síbi bídíà yẹn wọn a máa gbàdí ẹni wọn a máa gbà wọlé. so ìjẹ́ àdáàlà ó nǹkan àkọ́kọ́ táwọn àfa àkọ́kọ́ téèyàn bá ti wá lọ ní pọ́blẹ́mù níbẹ̀ yẹn nínú àwọn tó ń gbà díìsì wá tí pọ́blẹ́mù bá ti wà níbẹ̀ yẹn ó ti di pé àdíìsì yẹn wọn ò ní ìgbà lọ́wọ́ ẹnìyẹn láéláé àwọn kan wá wà àlìjàhálà onímọ̀ọ́sẹ̀lẹ̀ sí wọn àmọ́ pé wọn ní mọ̀jùrú oríṣi ọ̀nà náà fún wọn sí jàhálà tó ṣẹlẹ̀ sí wọn ẹni pé ẹni tá a dámọ̀ ni wọn a lè sọ̀rọ̀ ń pa wọn torí pé kí ni o ààrẹ nìkan kan náà àwọn àfáà ti máa ń sọ fún wa pé èèyàn jẹ́ èèyàn gidi àbójẹ́ kí ni o àbójẹ́ èèyàn bú àárín nǹkan tá a fẹ́ fi ṣe àkọọ́lẹ̀ yẹn so dábàá tí wàá rí irú ẹni báyẹn náà nísìnyí báyìí àní fẹ́ láti ṣe nítorí pé kí ni o àmọ́ ipò bó ti jẹ́ mọ̀jìhùn la máa pè ẹni tá a ṣàìmọ̀ sí àmọ́ po bó ti jẹ́ ẹni tó ti máa sábà fẹ́ kà sí nínú yẹn ni pé ẹni tí wọ́n bá lè tírèsì ẹ̀ mọ́ bì kan lápèjúwe ní sinmi báyìí kánírù mi wá nú àdìsí ní sinmi báyìí wọ́n dá mi mọ̀ ọmọ mi wá gbàdìsí wa látọ̀dọ̀ mi wọn ò wá rí ẹnìkan kan tó sọ nípa ọmọ mi rí wọ́n lè wò pé à ìbàlẹ̀ kí bàbá rẹ̀ ó kúkú ń sẹ̀sìn níwọ̀n bá ó yẹ yẹ pé ó yẹ kọ́mọ yìí ní ò lè jẹ́ kí ni o kò lè jẹ́ èèyàn gidi ọ̀tàn àfi ń pé mọ̀jú wò ó ọgbẹ́ majúlù al majúlù ayi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so a lè máa jẹ́ kí ọ̀rọ̀ yẹn ó tóbi ju agbára àwa tí àwa lẹ̀lẹ̀ lọ so nǹkan àkọ́kọ́ tí wọ́n máa ń wò nìyẹn òun ní kí ni ó alẹ́ àdáálátù àwọn àfáà ó wò ó ẹni tó bá ti wá dá nínú àdáálá yẹn tí àwọn àfáà ti ròyìn ẹ̀ tí wọ́n ti sọ ń pa rẹ̀ pé èèyàn dáadáa ni nípa ọmọlúàbí àti nípa jíjẹ́ èèyàn ó ti kọlifáì kan tá a lè fi ṣe kí ni o tá a lè fi gba àdìsí ẹ̀ wọlé ọwá ku ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwọn àbáǹpẹ̀ ní adọ́ptù gbọ́dọ̀ àbáǹbalẹ̀ pẹ̀lú dọ́ptù yìí òun náà ni pé ẹni tí ó máa mú àdìsí wá Fún wa yóò jẹ́ ẹni tó máa tó àdìsí yẹn dáadáa torí àwọn àfáà tó ṣáájú lọ tí wọ́n máa ń sọ àdìsí fún wa ọ̀nà méjì náà pín sí àwọn kan wà nínú wọn inú orí wọn ni wọ́n ti máa ń sọ àdìsí jáde àwọn kan wá wà nínú wọn inú ìwé ni wọ́n ti máa ka àdìsí jáde méjèèjì làwọn àfáà recognize ẹni wọn fẹ́ sọ àdìsí ọgbọ́dọ̀ jẹ́ kí ni o ẹni tí ó lè sọ àdìsí yẹn dáadáa bó ti gbà á yóò lè dìlíbà rẹ̀ náà lọ́nà tó ṣe kí ni o lọ́nà tó náà fẹ́ kó mi dìlíbà rẹ̀. so ìlú ẹ̀yàn ń pè ní kí ni o dọ́pítù téèyàn bá ti wá ní ààyè níbi dọ́pítù ẹni tó bá lè há nǹkan dáadáa wọ́n máa ń pè ní táàmù dọ́pítì ìyẹn làdìsí ẹ̀ máa ń jẹ́ sọ̀hìn ẹni tó jẹ́ wípé ìhà nǹkan rẹ̀ máa ń ṣe déédéé láwọn àgbà kan a máa kù díẹ̀ díẹ̀ láwọn àgbà kan òun wọ́n pè ní kọ̀fíìfù dọ́pítì òun làdíìsì tiẹ̀ máa ń jẹ́ asan ẹni tó bá jẹ́ táàmù dọ́pítì òun ní dáwọ́sì ti ní àdáàlà tí wọ́n bá yẹ táàmù dọ́pítì sí àdáàlà wá ní sí wọ́n máa gbá gbogbo àdíìsì ẹ̀dànù ni bídí àwọn àmì ẹ̀kíní kan wọ́n gba gbogbo àdíìsì ẹ̀dànù òfẹ́ òfó jẹ́ kí ni o táàmù dọ́pítì kankan àdálà yẹn wà very very important so tẹ́lẹ̀ bá wá jẹ́ táàmù dọ́pítì tó fi àdí tó fi kún àdálà rẹ̀ pẹ̀lú àwọn kẹ́míkà tó bọ̀ wá sàlàyé ní kíni o lẹ́yìn àdísì rẹ̀ ti di àdísì tó wà sọ̀hìn bẹ̀tẹ́ yẹn bá lọ jẹ́ kọ̀fíìfù dọ́pítì ọ̀rọ̀ jẹ́ kọ̀fí ẹ̀ẹ́dẹ́gbẹ́ ìhà nǹkan rẹ̀ lẹ díẹ̀ a máa ṣe déédéé ń gbà mí o lè má ṣe déédéé ń gbà mí sòrò ẹni báyẹn àdìsí ọmọ wà ní dárájà tó hasan tó bá wá jẹ́ pé ìgbà tó gbé àdìsí wa olówó àánú àdìsí yẹn àdìsí yẹn nìkan náà òun náà tún bí irú náà irú àdìsí wa gbà wá yẹn ni jọ gbà wá níbi tí gbà ni wà pa àwọn méjèèjì pọ̀ òun náà pè ní èyí tó bá jẹ́ gbé ẹni tó ẹ̀dẹ́gbẹ́ a máa á nǹkan dáadáa ló ṣe kí ni o ló gbà àdísì yẹn wá àdísì yẹn ó máa jẹ́ sọ ihu lè dá àti fi. ibùkọ́ jẹ́ pé ẹni ó ti jẹ́ pé kọ̀fíìpù dọ́kítì gbẹ̀rọ àdísì yẹn wá tàbáyà ti rí pé inú chain kan gbogbo àwọn tó wà ń bẹ̀ bàtà yẹn yẹn a lè pè wọ́n ní kí ni o táàmù dọ́kítì àwọn tó jẹ́ kọ́píìpù dọ́kítà wa máa gba àdìsí yẹn wa kọ́ pé irú kan jọ ń gbà wá ẹ ti kọ ó ti ní tó ga ti ń jẹ́ kí ni o àsọ ihu lè ra àti. tábà wá rí táàmù kankan fún kan nínú àríwá rí kí ni àwọn àwọn àgbà pé o rí pé yẹn tún wá wà tún wá wà pẹ̀lú tó náà jẹ́ náà kí ọ sọ ìhú kí kini ọ lè gẹ yìí ṣùgbọ́n àwọn ti ran ara lọ́wọ́ eléyìí lẹ ní yíyá nǹkan kan náà wọ́n jọ gbà wá wọ́n jọ so ti ran ara lọ́wọ́ ó rí ẹ gbọdọ jẹ o bó ti yẹ nìyẹn sọ péré la àárí chéènì míì gbogbo chéènì tá à ń rí padà yẹn orí chéènì yẹn náà ní sọrí mọ́ orin kan bẹ́ẹ̀ la rí ẹni yẹn náà ní ti sọrí mọ́ ó dẹ̀ jẹ́ kọ̀ọ̀fì fún dọ́pítì àdìsí òní kó òní dárájà tó kí ni ọ hasanon lè dáàtì láti sìn máa wà ní. tí a bá ti wá kó òní kọ̀ọ̀fì fún dọ́pítì nǹkan tó kù téèyàn máa ń jẹ́ ni sẹ́yí olè ibùsì kẹ̀síìrù lè gọ́fù láti so ẹ bá ti jẹ́ sẹ́yìnwùlì ibùdí àdìsí ti tiẹ̀ ó ti wá di àdìsí dọ̀ì torí pé jẹ́ kí ni ó sẹ́yìnwùlì ẹni tí ò lè dẹ́gbẹ́ bad kí ni ó mẹ́mórì lórí kò lè kò há kò kò mọ kankan ní ha bí ha takora wọn nítorí ẹ̀kọ́ fi kún kó tì wọ̀ ẹ̀kọ́ kó ẹ̀ ní tí ó nìyẹn tó yẹ wọ́n sọ pé àdìsí rẹ̀ àdìsí rẹ̀ máa gbé o wọ́n lọ wá tọ̀ yìí wọn ò ní gbà wọlé wọn ò nílò wọn ò nílò torí bó ti jẹ́ kí ni o sẹ́yí olè kí ni o ìlúdi ṣùgbọ́n wọ́n sọ wípé dọ́àfù yẹn dọ́àfù muhtamal yumkinu jabru ó rọrùn bẹ́ẹ̀ sọ wọ́n ní ní tó gbà wá yẹn ó rọrùn àwa máa kọ àní gbàdẹ́gbẹ́ onìkan lọ́ba dàgbà wá tẹ́gbẹ́ ààrẹ nìkan tó bẹ̀rẹ̀ lọ́wọ́ onìkan lọ́ba dàgbà wá kò sí bá bẹ́ẹ̀ lò àní àdìsí lọ́ọ́ ìfòlà ọ̀kà sí. gbàdá gbé gbogbo tíyẹ̀nì tí wọ́n ọ̀dọ̀ yẹn náà ní padà sí ẹlòmínà gbogbo tí wọ́n ọ̀dọ̀ yẹn ní padà sí. àní gbà wọlé tabadúrà àwọn míì tó gbarú ọ̀rọ̀ rẹ̀ wá dẹ́gbẹ́ dúráfù tí wọ́n tún lẹ dábọ̀ wá sọ àìdáàfù tí wọ́n tún lágbára gan àní gbàdísìn wọlé ẹni tó lè ràn lọ́wọ́ òun pé ẹni tó náà bá tún jẹ́ sẹ́ńjírùlì ibùsì bíi tiẹ̀ tí òun náà wà nù àdìsẹ́ àmì ọ̀gbà ní chéènì ọ̀tọ̀ míì wá àmẹ́jọ wa jọ gba nǹkan kan náà wá wọ́n jọ wá ran ara wọn lọ́wọ́ á wà ní àdìsí wọn lọ di asanun lẹ́kọ̀ọ́ yìí. ọ̀rọ̀ ẹgbẹ́ ẹ̀dọ́gba wa lókè ó ti lọ di pé ẹnìkan ti gba àdìsí yẹn wá tóun jẹ́ pé kọ̀fífù dọ́pítì ni àdìsí yẹn kò ní asanun lẹ́kọ̀ọ́ kíni torí pé kíni ó ti ní asanu kan níwájú so àdìsẹ́ kan lè jẹ́ títí ẹ̀ ó lè máa jẹ́ asanu lè gé orí bẹ̀tẹ̀ àdìsẹ́ kan ti ní asanu lè sáàtì ìmì tó pé ẹnìkan ti dá wà mẹ́wọ̀n tẹ́ pé tó lágbára tẹ́ pé tẹ́ bá dáwọ́ ẹgbẹ́ náà jẹ́ tó jẹ́ pé táàmù dọ́pítì wa gbàrú àdìsí yẹn wá àdìkẹ́ ẹ̀ máa ka ẹgbẹ́ àkàlẹ́ máa pàdísì ẹ̀ tó jẹ́ tábàmù wúrú àdìsí tiẹ̀ wá tó jẹ́ pé sẹ́yìn ibsen ni ṣùgbọ́n ó bẹ́ẹ̀ tó jẹ́ táàmù dọ́kítà àmọ̀ pàdísì yẹn ni pé àdísì yẹn ti dá lè gẹ́rì àdísì yẹn ti dá nítorí kí ni o lè ṣùgbọ́n táwọn fẹ́ má àdísì yẹn tó gbogbo àrùn àdísì yẹn wá ìdáhùn ọ̀pọ̀ òní kí ni o sọ ihun lè bà àbọ̀rọ̀ pàdísì ti ẹ̀rọ wọn pé àṣàánú lè gẹ́rì tó pé àdísì ọ̀dá ni so torí pé táàmù dọ́kítà lòun ṣùgbọ́n tá a bá dé pé lápsù ti ẹni tó jẹ́ sẹ́yìn ibsen yẹn òun la mú wá so ní sinmi àgbà gbé àdìsí yìí ti ní kí ni o àṣà náà wọn lọ pé tiẹ̀ ló jẹ́ sọ yìí yẹn lọ́ba mú wa òun yẹ kí ni o sọ yìí òun. so lọ́dọ̀ àwọn àfa àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn làwọn àfa gbà wípé àdìsí tó lálàáfíà níwọ̀n bá tó lè gbà yé wa àdìsí bá tó wá jẹ́ àdìsí dọ́ìf òun ni pé àsọpọ̀ pé ọ̀nà méjì òun ni ó pín sí àdìs tó wà dọ̀ ìfù tó jẹ́ wípé lílẹ̀ rẹ̀ ó ṣe kí ni o ó jẹ́ nǹkan tó ṣe wípé dọ́àfù yẹn ó ní ó alẹ́ ṣe kí ni ó wà bùn tamal àìtọ́lágbára àbọ̀ àṣàlàyé yẹn kí ni là sọ lọ́wọ́lọ́wọ́ àwọn ipò márùn mo sọ lọ́wọ́lọ́wọ́ ẹlẹ́ẹ̀kẹta òun làwọn afá ń pè ní kí n tó kó níbi ẹlẹ́kẹta kí n adoptu ìkankan mọ́ wà tó máa ń ṣẹlẹ̀ sí ẹ tó máa ń gbàdí sí wa a máa ń pè ní al-iktilat sọpọ́sọ́ máa gbé táàmù dọ́pítì kọ̀fífù dọ́pítì ṣẹ́yí ulì ìfúdí àti kíni ọ iktilat so al-iktilat yìí a máa ṣẹlẹ̀ wọ́n wá pé rọ́ọ̀mí ní mọ̀tálátù. kí ló máa ni pé ó ti jẹ́ tó lè há nǹkan dáadáa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àárẹ̀ lè dé kò ní lè há nǹkan tó ti háyè tẹ́lẹ̀ kò ní mọ kíní àgbàlagbà lè dé kò ní dáadáa ẹ̀tọ́ máa ń sọ nǹkan nínú ìwé ìwé rẹ̀ di nǹkan jẹ́ yín gbé ó sọnù ó sì fẹ́ ká dísí àwọn èèyàn àbí nǹkan jáde nù bẹ́ẹ̀ ó sì fẹ́ ká dísí àwọn èèyàn ìwé ó jẹ́ ká àdìsí báwọn yẹn kọ̀wé wọn sọ pé wọn jẹ́ àdìsí so ìyẹn náà pè ní ictilat ìrọ̀gbẹ́ àwọn afọ́ wa sọ yìí pé àdìsí tó bá jẹ́ pé ó sọ fáwọn èèyàn táàmù dọ́kítì ni èèyàn gidi ni àdìsí tó bá sọ fún àwọn èèyàn kí wàhálà ò tó ṣẹlẹ̀ sí àdìsí tó lálàáfíà ni àdìsí tó bá sọ fáwọn ènìyàn lẹ́yìn ìgbà tí wàhálà bá ṣẹlẹ̀ sí àdìsí yẹn ó jẹ́ dọ̀ ìfò dọ́fán mọ̀tàmán a máa wọ ẹni tí ó ràn lọ́wọ́ káàkiri tí ó fi lè bọ́ sí kíni ọ asànú sàmù ẹni tí ó ràn lọ́wọ́ tí ó fi lè bọ́ sí asànú lè gẹ̀rẹ̀ so ìta àmọ̀ sí ètò ẹgbẹ́ kíni ó ti wàhálà sílẹ̀ sí àti ẹgbẹ́ ẹnìkan bá gbà àmọ́ bíi tí ó bọ́ sí bẹ́ẹ̀ àdìsí yìí ṣe ìgbà wo ló sọ fẹ́ nìyí ṣé kí wàhálà odò ṣẹlẹ̀ sí ni ní àbílẹ̀yìn ìgbàdúrà ṣẹlẹ̀ sí àní ìta àgbà ní gbé àní ìgbà wọlé tọ́ ìfún náà ni ó bàtà bá tó ṣe kí ni o tá a bá dúró rí ẹni tí ó ràn lọ́wọ́ láàtò sọ ní kí ni o àṣà náà yẹn ó kílẹ̀ sí wa so nǹkan ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta táwọn afáwa máa ń lò òun náà nìkan tá à ń pè ní alitisol wọn làwọn afọ àmọ́lò alitisọ́ọ̀lù òlẹ́lẹ́kẹta itisọ́ọ̀lù yìí kí làwọn afọ àgbàlérò pẹ̀lú ẹ̀ e, òun náà ní gbé chéènì àdìsí nínú àdìsí kan àlèrí èèyàn bíi márùn-ún tó yẹ pé àwọn ni wọ́n wà kó ló di pé wọ́n wá akáyàn márùn-ún eléyìí gbà lọ́wọ́ eléyìí eléyìí gbà lọ́wọ́ eléyìí eléyìí gbà lọ́wọ́ eléyìí eléyìí gbà lọ́wọ́ eléyìí wá gbà lọ́wọ́ àwọn sọ abánìkan àní problem pẹ̀lú wọn ní múru à ní ọ̀rọ̀ pé sọ abákan jẹ́ kọ̀ọ̀fì fún dọ́pítì ọ̀rọ̀ pé ara kò sí owó dọ́jọ́ máa ń bí rẹ̀ kọ́ ní ọmọlúàbí rẹ̀ ọ̀rọ̀ gbọ́dọ̀ dọ́rọ̀ ẹ̀wò ní àwọn sọ̀hárà ṣùgbọ́n àwọn tó wà lẹ́yìn wọn bàtà ẹ̀yàn kò sí tó lè ṣẹlẹ̀ sáwọn tábà wá ń wo àwọn márààrún yẹn a gbọ́dọ̀ máa rí wípé àwọn márààrún yẹn wọ́n jọ wà níbi kankan náà wọ́n jọ jẹ́ pé bóyá ọmọ kéwú sáàfà ẹni tó pàdé ara wọn ni wọ́n gbọ́dọ̀ jọ jẹ́ kò yẹ nísìnyí yẹn lẹ́jọ́ wọ̀ra yẹn nísìnyí nìkan wà lábùjá dẹ́ẹ̀ ní ríra yín títí ayé táyọ̀ bèrè yóò fi ṣe gidi so dẹ́ẹ̀ ní jẹ́ pé àwọn pé àwọn kan wà tí wọ́n ò ríra wọn ṣùgbọ́n ẹni tó bá gbádùn sí ẹgbàá wọn yàn pé owó èjì èjì ele owó yí àti ọ̀rọ̀ lò orí kan lò òun ti jọ lò gbà yẹn so wọn ò dẹ̀ gbádùn sẹ́nu ara wọn ìwọ kí wọn fẹ́ ọ̀dà à wọ́n ti parí ara wọn náà nìyẹn gbàdélé ẹ̀délé à ṣebí ọdún báyìí ọdún báyìí ọdún báyìí àfa àdéjọ ni wọn wọn gbọ́dọ̀ yọ pàdé ara wọn ara kò mí a gbọ́dọ̀ máa wá bí tẹ́lẹ̀ pàdé ara wọn. àwọn àfa náà ni wọ́n ṣàlàyé fún wa ibi pé ìjẹ́ wọ́n pàdé ara wọn àbí wọn pàdé ara wọn ìkẹ́ tó wá wọ̀ tó tó wá burú wọ́n wá pàdé ara wọn òtún wá gbọ́rọ̀ lẹ́nu àwọn kò gbọ́rọ̀ yẹn wọ́n sọ pé wọ́n pàdé ara wọn ṣùgbọ́n wo òjò eléyìí oṣù àdìsí fún jọ́dẹ́ jọ pàdé ara wọn kẹ́ pàdé ara wọn lásán ni abáná tó tún ṣe wàhálà fún wa lórí èyí pé àwọn eléyìí pàdé ara wọn ni o lóòótọ́ la sọ pé wọ́n pàdé ara wọn ṣùgbọ́n kí ni o wọn ò gbọ́rọ̀ lẹ́nu ara wọn ìmí ìtumọ̀ ló jẹ́ yí pé ọmọ kí àtàfà ni kèrè ojúmọ́ ni wọn náà máa wá kíláàsì kèrè ojúmọ́ ni wọn máa wá kíláàsì ojúmọ́ náà wá gíláàsì ni wọ́n gbọ́dọ̀ dìtẹ́tì pé ìjọ tí wọ́n ń sọ àdìsí kò sí bẹ́ẹ̀ so yẹn ti sẹ ọlọ́dẹ àwọn ọmọ wọn gbọ́dọ̀ mọ̀ ìgbé eléyìí o ó kàn wà àdìsí eléyìí lọ eléyìí ò ṣe kí ni o ní ọgbọ́ wọ́n wọ wọn gbogbo yẹn ni yẹn náà ń pè ní sanadi ó tún wá wò pé elé àti elé ìwọ̀n òtí ẹ̀lẹ́ bára wọn láyé eléyìí ìjọ tó kú ni eléyìí ìjọ tó lè ṣe ni kí tọ́ gbọ́dọ̀ wà láàrin wọn. so irú ẹ̀ báwọn náà àwọn àfáà tún mójútó àdìsí ó bá lálàáfíà ó gbọ́dọ̀ jẹ́ ìtì sọ́ọ́lù kí ni ọ sanadi àdìsí tí ó lálàáfíà ó gbọ́dọ̀ jẹ́ wípé ẹ̀yìn àti ara wọn báyìí wọ́n jọ ṣe kí ni o wọ́n jọ pàdé ara wọn wọ́n dẹ̀ jọ gbọ́rọ̀ lọ́dọ̀ ara wọn bàbá yẹn lè mẹ́jọ pàdé tó yẹ pé àwọn afá tún ní ọ̀nà míì mo lè pàdísì sínú ìwé bàdé ẹnikẹ́ni kọ́ ọlọ́ba fún ẹnìkan tó jẹ́ ẹnìkan tó wẹ̀ sí sí nìkíní tó yẹ pé èmi ni mo fi ìwé yẹn mo lè àjáàzá rẹ̀ fún ẹ̀kọ́ jẹ́ pé pàdísì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn afá asábọ̀dọ̀ ọ̀kọ́ rí kí ni o ẹ̀rí tó fìdí múlẹ̀ o sọ pé ẹ̀lómi ó wá fi àdìsí yẹn sínú ó wà nílé rẹ ọmọ ẹ wá dàgbà alágbà ó wá báwo yẹn wá mú yẹn wá ń ka àdìsí yẹn wìjà àdà làwọn afáàmù pé wọn ò ní gbà àdìsí yẹn wọlé ìkọkọ bàbá rẹ sàlàyé fún pé wọ àdìsí tí mo kọ yìí o bó ti rí ni òkè gbé òkè ń ka àdìsí ara wọn ni rárá irú àdìsí tó mú wáyé àlè tí ìgbà wọlé ó dí ìgbà tá a bá rí n tó lè ràn lọ́wọ́ ẹgbẹ́ ẹ̀ tó jẹ́ pé yóò bá wa tún kíní yẹn ṣe láàbí lè ṣe kíni o láàbí sọ́ di kíni o àṣà náà kí ni ọ lè gbọ́ yìí ṣe àlàyé mi ó ń kílẹ̀ bá ní sinmi wa so látara bẹ́ẹ̀ iti sọ́ọ̀lù sanad kí gbogbo transmission chain àdìsí kó jẹ́ wípé gbogbo rẹ̀ ọ lẹ̀pọ̀ mọ́ra wọn eléyìí gbọ́ lọ́dọ̀ eléyìí gbọ́ lọ́dọ̀ eléyìí àmọ́ ìwàhálà làwọn afáṣe lórí ẹ̀ àwọn kan wà ní fúlọ́ọ̀rù kan gbọ́n ní mudalisun àwọn oníjà mudalisun yìí àwọn tí wọ́n tí wọ́n lágbára gan púpọ̀ torí pé kí ni o wọ́n wà wọ́n wà pẹ̀lú àfa tí ń kàdísì wọ́n jọ pàdé ara wọn ó gbádìsì lẹ́nu àfa kò wá gbáwọn àdìsì kan lẹ́nu àfa yẹn kò gbádìsì kan lẹ́nu kí ni o lẹ́nu àfa yẹn ibi títí ẹ̀dí máa lágbára ni o ẹ̀dí òbá gbádìsì lẹ́nu àfa àwọn padà dìtẹ́kítì ẹ̀ pẹ̀lú bí wọ́n bá ti ń wádìí ọdún láwọn àfa tó ṣe wàhálà lórí kìíní yẹn lè jẹ́ pé nínú àwọn tó jẹ́ ọmọléke wà fáà ìṣòwò ọmọléke ló máa ń dá tẹ́yẹ́ wọn ló máa dá ọwọ́ àgbàdìsì yẹn lọ́dọ̀ ẹ̀ àbí kíní kan ọ̀dà nínú sẹ́yìn ibùsùn ni ó gba àdìsí wọn wá rí pé ah bàdẹ́gbẹ́ akú máa ń yọ ọkàn pẹ́ ni ẹrẹ́ ni ọkàn lọ mú àfáà níwájú yìí ọlọ́run <laughs> pé ọ̀dọ̀ àfáà náà ló ti gbà wọ́n tún padà ti tẹ́tẹ́ náà so wàrà wa látàwọn àfáà ṣe fún wa ni so wọ́n tún lébẹ̀lẹ̀ ni ẹ pé ó dà lásà àdìsí ó ti di mọ̀dálẹ́sù nìyẹn ó dẹ̀ lè jẹ́ ìsíkọ̀ náà ni èmi sọ̀rọ̀ sọ́mọ́ tó gbọ́ bẹ́ẹ̀ kí wọ́n gbà dísìn lọ́wọ́ wọn mọ̀ pé dábàá ti gbókọ ẹni yìí tó wà nínú àwọn ọmọ ẹgbẹ́ náà wọ́n gan náà wọ́n náà gan wọ́n gan nínú kíláàsì tí wọ́n gan wà ẹ̀lẹ́gbẹ́ àdébà tó bá fún ọ ní information wa pé ṣé dídùn ilé màmá gba information ọmọ tó máa da kíláàsì rú tí èdè òkú sí kíláàsì dáadáa ẹgbẹ́ náà kìtà lọ sọ fún yín náà ní lágbá wọ́n náà nífẹ̀ẹ́ gbàrú àdìsí náà ẹ̀ náà bá náà gbà so wàhálà tí wọ́n ṣe nìyẹn so it is all sanad ó wà nínú wàhálà táwọn àbá ṣe pé àdìsí bọ́lá jẹ pé lágbáyà lágbájá ẹ̀ wọ́n jọ gbọ́ lẹ́nu ara wọn tí ò sí èméjì bẹ̀ orúkọ náà fáwọn àdìsí tó bá ní ti sọ sánà ó pọ̀ náà tí èsè ayé ní òfìsè ayé rẹ̀ ó jẹ́ àwọn nǹkan mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé àdìsí téèyàn fẹ́ gbà wá téèyàn bá ní gbogbo quality yẹn tó wà báyẹn àdìsí yẹn gbọ́dọ̀ jẹ agbọ́dọ̀ rí ádámù ṣùgbọ́n onígẹ́gbẹ̀ báyìí ní pé èmi àti ẹ àwa méjèèjì báyìí gbogbo òròyìn tó wà níwájú yẹn la ní àdìsí yẹn ni ṣùgbọ́n èmi gba nǹkan tó tako nǹkan tí wọ́n gbà wá wọ́n wàá mú ẹnìkan nínú wa pé àdìsí tiẹ̀ lọ dá àdìsí yẹn tó bá dá yẹn náà ń pè ní máa fún un àdìsí yẹn tó sọ pé tiẹ̀ tako ti ṣe yẹn tí wọ́n fẹ́ dànù yẹn òun náà máa pè ní ṣáàzù àdàjọ jẹ́ kí ni o sí kọ̀ọ̀kankan náà wọ́n lọ pé èmi wà áwọ́sàkù jùlọ pé àwọn rí pé èmi tún jẹ́ èèyàn dáadáa àti ìhà nǹkan mo dáa jùlọ wọ́n lè torí ẹ̀gbà dì sí wọ́n lè sọ pé rárá èmi jẹ́ tó súnmọ́ àáfàá yẹn dáadáa ju kí ni o ẹni lọ ọ èmi tẹ̀lé gbogbo oríṣi nǹkan láti fẹ́ gba àwọn kan yẹn wọlé káwọn àáfàá ní tán kójọ síbẹ̀ tí wọ́n sọ pé tèmi yẹn ló dáa ju kí ni o títí ẹni yẹn lọ ọ̀ wọ́n gbé ajẹ́bí márùn-ún àwa mẹ́rin gba nǹkan kan náà wá ìwọ nìkan ọwọ́ gba nǹkan lóye gíní o tọ́ta àà ah, ah. wọ́n ní àà ah, mẹ́rin àjọgbà nǹkan kan lọ́dọ̀ àfa kankan náà ìwọ wá gba nǹkan tọ́ta kó tiwa ọ̀nàra torí ẹ̀ àdìsí tiwa ọmọ jẹ́ máa fúdù àdìsí tiẹ̀ wà máa jẹ́ kí o ṣáà so àràdá àfa àti àdìsí wa ti wá wà ṣáàdù láyẹn àwọn àfa àti dàánù ẹgbẹ́ ní sinmi èèyàn gbọ́dọ̀ lò ṣùgbọ́n àfa àti gbèsè epo ti tako owó owó òṣèṣe kò sọ mọ́ra fẹ́ dá sí tá a fi fẹ́ sọ wípé ẹjẹ́ a máa wá nǹkan dábì tún ṣe ẹ̀yọ̀ kí la fẹ́ máa wá bàtà fẹ́ fi tún ṣe kí la fẹ́ fi bàtà fẹ́ fi tún ṣe kò ṣeéṣe náà tó gbé kí ni ó ti tako nǹkan àti láti sìn kan tá a fẹ́ lò káwá ní eléyìí o ká máa wá nǹkan dábì tún ṣe ẹ̀yọ̀ sálẹ̀ máa wá nǹkan dábì tún ṣe kò ṣeéṣe so látara bẹ́ẹ̀ ẹgbẹ́ àwọn afá wọ́n sàlàyé fún wa ẹlẹ́ ètò wa jẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún òun làwọn afá máa ń pè ní àlè ìlàtú àlè kọ́ọ́díhà àlè ìlàtú àlè kọ́ọ́díhà òun làwọn afá máa ń pè òun nìkan ló le jù ní gbogbo táwọn afá fi máa òun nìkan ló le jù nínú gbogbo táwọn afá fi máa sọ pé àdìsí yìí tó gbé kíni wọ́n ní àdìsí tó yẹ pé lọ irú hu àṣehà wọ́n ní àdìsí yóò zọ irú hu àṣehà gbangba rẹ̀ báyìí lọ́dọ̀ ẹni wáyé pé ó jẹ́ àfa aládìsí yóò pé àdìsí lálàáfíà ṣùgbọ́n àwọn tó bá jẹ́ ògbóǹtarìgì àwọn àfa àwọn náà sì wá lọ mú ìlà kan jáde rẹ̀ wọ́n sì lọ mú ìlà kan jáde nínú àdìsí yẹn wọ́n wá ṣe àṣàlàyé pé kinní kan wà nù àdìsí tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so wọ́n ó dẹ̀ mú ọ̀rọ̀ yẹn jáde wọ́n ó mú ìlà yẹn jáde wọ́n lè ní gbé àdìsí yìí ó ẹni yìí sí kọ̀ ni ṣùgbọ́n tó bá gba àdìsí wa lọ́dọ̀ ọ̀rú ẹnìkan báyìí tó wà nù àdìsí a gbọ́dọ̀ gba ẹ wọlé síkọ̀ rẹ̀ ò jẹ́ ẹni tó ṣe gbára lé rẹ̀ ò jẹ́ general ó níbi kan tó yẹ kí ni o tó rà kù sí wọ́n lè wo mọ́tínú àdéhùn kó sọ kankan nú ẹ̀ gbogbo nǹkan yẹn la àwọn tó bá jẹ́ àwọn àfáà ńlá àwọn tó máa ń ṣe kí ni o àwọn ibẹ̀ ni wàhálà máa ń sábà wà sí jù lọ́dọ̀ àwọn àfáà ẹlòmíràn sọ àwọn àdéhùn ẹlòmíràn dán àwọn àfáà rẹ̀ pẹ̀lú kí ni sọ̀rọ̀ kí ìgbàlódé sábà máa ń ṣẹlẹ̀ so ilà tó kọ́ ọ́ di àná wọn gbà wọ́n fẹ́ pé ilà tó mú wáyẹn wọ́n ní ilà tó ń gé irun ni o kò mú sọ pé nínú àdìsí síyáàdà kan tó wà nínú àdísì yẹn yí gbé síyáàdà yẹn kò rí bẹ́ẹ̀ àgbẹ̀ ìdínákàlà àtúkìlìfìlì mìíràn nígbà tá a bá pèrò lọ́wọ́lọ́wọ́ àgbẹ̀ rárá síyáàdà yìí kò gbọ́dọ̀ rí kò gbọ́dọ̀ lálàáfíà so oríṣi ọ̀nà làwọn àfa kí ni o ni wọ́n máa ń gbà sàlàyé kí ni ọ ìlàtú àlùkò wàhálà máa ń ṣẹlẹ̀ káwọn pé àdìsí lálàáfíà àdìsí òsè kí ni ọ̀rọ̀ ọ̀là aláàfíà ó ṣe ń kan sọ wàhálà mọ̀sẹ̀ náà báwọn yòókù ọmọ sábà yanjú dáadáa sọ àwọn nǹkan márààrún yìí òun ni ó jẹ́ nǹkan tó tóbi táwọn àfáà máa ń lò so àtìmọ́ bá ti sì ti tó dá àtìmọ́ bó ti rí bá ní sí àdìsí bá wá wà dán ìfù kí wọ́n á ní wàhálà títí ẹ̀ àti ọmọ pé ó pín sí ọ̀nà méjì ọ̀nà méjì ta ló pín sí ọlọ́kọ̀ọ́kọ́ ni wípé ètò jẹ́ onídọ́ fún kíni ọ mọ̀ tábà yún kínú kíni ọ jàmbá ọ̀rọ̀ ọ̀rọ̀ pé ká lè rí ìtúnṣe tá a bá wá rí ìtúnṣe yọ́ọ́ máa ṣẹ́kù ní kíni o dọ̀ yìí fún un nígbà tá a wo dábì túnṣe tá a rí dábẹ́ bí túnṣe yọ́ọ́ máa ṣẹ́kù ní kíni o dọ̀ yìí fún un dọ̀ yìí fún àdìsí tó bá wá jẹ́ wípé òun tiẹ̀ kò sọgbọ́n tá a fẹ́ fi tún ṣe ìyẹn làwọn àfáà gbà ìpè eléyìí o ó máa jẹ́ kí ni o dọ́àfù tó wà fún ni kí ni o fi ìdọ́àfù ṣẹ̀dí dọ́àfù tó lágbára olówà fún kí ni o lọ́wọ́ àfáàdì sí i tẹ́jáfù tó bá lágbára bá ti wà fáàdì sí i àdìsí yẹn yẹn bí àdìsí tó takò nǹkan tẹ́nìkejì mú wá nǹkan tẹ́nìkejì yẹn mú wá dá gbá tẹ́nìkejì yẹn wọlé irú àdìsí báyẹn dọ́àfù bẹ́ẹ̀ máa jẹ́ kí ni o ṣètì kátà sọ pé ẹnìkan jẹ́ dọ̀yìfù ó wá gba nǹkan tó tako nǹkan tẹ́ tó jẹ́ síkọ̀ ẹni ṣe gbára lé gbà wá irú àdìsí yẹn kí ni o kò lè ní kí ni o láéláé àdìsí yẹn fi purọ́ máa nà ìta àdè dìtẹ́kìtì ẹ̀ so láwọn máa ṣe kí ni o láwọn máa wá kí ni fún àlè wà nǹkan fún so látara bẹ́ẹ̀ ìyẹn ló fi jẹ́ pé àdìsí tó bá ti wá wà dọ̀yìn fún àwa náà ti mọ nǹkan tí ń jẹ́ àdìsí tó wà dọ̀yìn fún rẹ̀ sí tó bá ti wá wà dọ̀yìn fún yẹn báyìí táwọn afá bá ti wá gbà pé àdìsí wà dọ̀yìn àárí nǹkan kan tá a lè fi tún ṣe àbádìsí tó jẹ́ pé ó ti wà dọ̀yìn fún àdídìí ká máa wá kí ni o ìta fi tún ṣe so bí táwọn afá wa wà nìyẹn àdìsí tó wá wà dọ̀yìn fún yẹn sí ó ti jọ wáyé gbogbo wa bàtà yanyan àwọn afa wa ṣàlàyé pé a máa bá dìsí dọ̀ ìfù nínú tí àwọn afa kí ló máa ń fà á kò sí àfa kankan tí ó fẹ́ sọ pé àdìsí kan wà dọ̀ ìfù tí ó sọ pé òun fẹ́ lò inú kọjá pé mistake olówáyé lọ́dọ̀ àfa yẹn kí báwọn afa ti sọ ẹni sábà máa bá àdìsí mòdù àdìsí kìíní kan lọ́dọ̀ àwọn afáàn àbẹ́gbẹ́ àwọn ọmọ ẹgbẹ́ kìíní ẹwà mòdù wọn ọmọ ẹgbẹ́ àdìsí ṣe kìíní kan báyìí òun ní máa ṣe kìíní o òun ní máa fà. ìwé àwọn màmá máa ròyìn pé ṣé òkan báyìí ó lọ àdìsí mòdù gbogbo àwọn afáàn yẹn wọn èé máa máa lo àdìsí tó bá lọ wọn nísìnyẹn òde náà. Eh, Ibn Majah olùbámojú bẹ̀ ọ̀yọ̀gẹ́nẹ́ kan àwọn àdìsí ọ̀lẹ́sọ̀ kí wọ́n máa máa fẹ́ ṣe kí ni o wọ́n máa máa fẹ́ kọ́ sílẹ̀ bí àdìsí yẹn ti hàn sí wọn sí nígbà náà máa ń ṣe ẹ̀ lè ráwọn àfa wọn lu àdìsí tó bá yẹ. àdìsí táwọn àfa máa ń sábà fi ẹ pé ó wà dọ́ pé ó wà dọ́ ìfù so òun ni pé téèyàn bá jẹ́ bí àdìsí tó yẹ pé sẹ́yìn ìmùsìn lẹ́ni tí wọ́n wá rí kankan míì tí wọ́n fẹ́ ṣe kí ni o tí wọ́n fẹ́ fi ràn lọ́wọ́ ìgbà míì wọn a máa wò pé káwọn kan láti sìn ẹ́ ẹgbẹ́ ọ̀nà tó gbé kí ni wọ́n gbàgbé ẹni tó jẹ́ sẹ́yìn lè fi sí gbà mí o lè ṣe kí ni o lè jẹ́ pé òun náà lè wọ́n jẹ́ rí kankan míì lọ́wọ́. àwọn àfẹ́ ìsábà lọ lo àdìsí tó bá wà dọ̀ yìí ọ̀hún tó wáyé pé wọ́n bá ń jà sí tó jẹ́ igbe ẹnìkan pè ní tọ́ yìí ẹnìkan wọ́n kéde kí ni o so lè wò igbe dọ̀ fún yẹn èmi ò rò pé ọ̀dọ̀ ìfún ẹ jẹ́ kí n mọ̀ ní àwọn kó ṣe tẹ̀kílídù ìkànnì àwọn àfa rẹ̀ pé ọlọ́fẹ̀sọ bó ti wà sọ yìí kí ìbẹ̀kan gbà bó ṣe kí ni o kí ìgbà kó wà yìí ó sì bẹ́ẹ̀ so àwọn kan tí máa ń fa nìyẹn ìbá àfa máa ń mọ̀ mọ̀ ibi abẹ́ wá sí àti ìsìn àwọn àtọ́pá ti sùn àyè àwọn tí wọn ò bá lẹ́sìn dáadáa àwọn náà máa ń mọ̀ mọ̀ wípé àwọn àníkádìsí ọjọ́ àti sàǹfààní èèyàn wo ní kíní ẹ̀ńkọ́gbẹ́gbẹ́ gbogbo ẹ̀ ti lálàáfíà kọjá àti kí ọ̀rọ̀ kọ́rọ̀ ọ̀dọ̀ sí àti dùn kọjá àti jẹ́ kínní kan káwọ̀ sí àti fi sàǹfààní fáwọn èèyàn àwọn ọ̀rọ̀ sí kínní o àgbọ̀dọ̀ gbarú àlámọ́rin báyẹn àgbọ̀dọ̀ gbà wọlé lọ pé gbogbo àwọn àfa àwọn tí àdìsí bá ti jẹ́ pé ó ní dọ́á fún fi ìdọ́á fún ìṣẹ̀dẹ̀ ẹnìkan ọ̀gbọ́dọ̀ lo àdìsí yẹn láéláé àyàfi kó sọ síbẹ̀ wípé àdìsí yìí lẹ̀ gbogbo àwọn àfa àdùpàdùpọ̀ lẹ́yìn tó bá jẹ́ pé kí ni o dùà fún kí ni o ṣèdí o gbọ́dọ̀ má sọ. ibi tó ti ní kí ni ni pé tó bá jẹ́ pé dùà fún yẹn wá jẹ́ mo tamọ́n. wọ́n ní ẹ gbọ́dọ̀ lò nínú àkídà ẹ gbọ́dọ̀ lò nínú àwọn àkàm àmàlíyà bó bá jẹ́ mọ́ àkídà àkàm àmàlíyà ìgbẹ́gbẹ́ ìtọ́ni ẹ̀sìn tó jẹ́ àwọn pé akírun ni agbára ẹ gbọ́dọ̀ lò ẹ gbọ́dọ̀ lò nínú kíni ẹ gbọ́dọ̀ lò nínú àkídà ó sọ bẹ́ẹ̀ pé ìyẹn làwọn apáàfin wọn sọ àwọn kan wá gbà yìí pé ọ̀dà tẹ́ gbé bá jẹ́ pé dọ́àfù tó ní dọ́àfù tó jẹ́ búrú támọ̀lù bẹ̀rẹ̀ àwọn apá kan ti ra sìnkìní díẹ̀ wípé ọ̀dà tó bá jẹ́ pé bí ọ̀rọ̀ abẹ́sẹ̀ pé nǹkan lọ́kàn jọmọ́ bíi tẹ̀rẹ̀gíìb tẹ̀rẹ̀gíìb iṣẹ́ olóore iṣẹ́ kan tẹ́ pé kì í sọ̀rọ̀ àyàn kì í ṣe àwọn ni àwọn àbá kan dẹwọ́ lórí ẹ̀ ṣùgbọ́n èyí táwọn àbá sọ fún wa ni wípé àwa tá a jẹ́ mùsùlùmí àdìsí tó lálàáfíà àti tó wà ju pé ká sọ pé kí ni o àdìsí tó wà jọ yìí àdìsí tó lálàáfíà ó tó wà ju ká sọ pé kí ni o àdìsí tó wà jọ yìí kò là fẹ́ lò ìyẹn ló fi wá jẹ́ wípé torí pé kò sí táìmù fún wa lọ títí òun náà ni pé asaru tàbá wá ní àdísì dọ̀yìnfù láwà á máa lò nínú ẹ̀sìn táwọn gbé à àwọn àdísì ìfọyín ká kó wọn dànù ẹjẹ́ á máa lò wọ́n. níta fẹ́ dálẹ̀ sínú ẹ̀sìn ó máa jẹ́ nǹkan tó máa lágbára. ìlú pé àwọn afáàn sàlàyé fún wa wípé alákọ̀ọ́kọ́ nìkan adédálẹ̀ sínú ẹ̀sìn òun náà ní wípé ó lè lọ fa ká máa ṣe tẹ́ríkùlà àdísù sọ̀kí wọ́n àdìsí asan àdìsí tó yẹ pé wà mọ̀kúbúlù àáfẹ́ lè máa ṣe kí ni o àáfẹ́ lè máa àbándọ̀n nínú ẹ̀sìn ìtọ́yẹ ká lò gẹ́gẹ́ nínú ẹ̀sìn àárín kí ni o àárín èyí tó wá jẹ́ wípé kọ̀ wá yẹ ká lò ẹlòmíràn tẹ̀ bàtì torí pé kí ni o àwọn àdìsí máa lẹ́gbẹ́ wà dọ̀yìn ìfúndẹ́bí yẹn bá rí yóò tó gbé àdìsí àgbàtì ẹ̀gbọ́n o. so ẹ tó pé àdìsí ògbà tiẹ̀ púpọ̀ so yóò a ah, pé àwọn náà máa ní mínì so ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ jẹ àwọn kan rẹ pé tí sọ mínì ẹ báyìí mínì rẹ ọ máa jẹ nǹkan tó gbé ẹ yóò máa so kó wípé àdìsí ni ó wà á máa pé nǹkan tí láti máa lò àwọn àdìsọ wa jẹ́ àdìsí gidi gangan tó pé òun gangan la fi gbé ẹ̀sìn kalẹ̀ àwa nílò lára impact asaru ti dé pé tó máa jẹ́ asaru sẹ́yẹ tó burú tí àwọn àdìsí tó lẹ tó lè ṣe kí o tó lè mú báyìí sí. ẹlẹ́gẹ̀ẹ́ náà ni pé kí o àlìjáde bẹ́ẹ̀ ulama ó lè fa kí ni o lè fa ìmáa jiyàn láàrin àwọn àfáà tàbá gbé kí ni o àwọn àfáà tó ládìsí sọ ẹ tàbá ní kéyìn náà máa lo àdìsí dọ if ìwọ náà fún ara rẹ sọ pé kí ni o tàbá àdìsí mọ mọ wa so <laughs> o sì níyì ẹni wọn ládìsí sọ yìí àwọn pé dárájà àwọn àfẹsẹ kí ni o àfẹgbẹsẹ gbé ara wọn tàbá lè ti ṣe báwọn àrí òdodo ńlẹlẹ àwa ń fi kí ni o nǹkan tó jẹ irọ́. a fi ń ṣe ìjiyàn pẹ̀lú kí ni o nǹkan tó jẹ́ òdodo. ẹlẹ́kẹta òun náà ní ibi tá a bá láti tó wá dọ̀ ìfù la fẹ́ máa lò tá a bá lò nígbà tá a ti mọ̀ pánàbí kọ́ ló ní ká ànábì kọ́ ló sọ sáwọn a máa ẹ̀spẹ́ẹ̀tì pé kí ni o a fẹ́ gbẹ̀sìn alọ́dọ̀ ọlọ́run ṣé ẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ gbogbo báyọ̀ ní pé ó dá o ṣe kí ni o. ká ṣe kinní kan bẹ́ẹ̀ ká yẹn náfìlà kan bẹ́ẹ̀ ká ṣe kinní kan ni àwa lọ ṣe náfìlà yẹn. ẹ̀jọ̀ sáà gbà wípé àfẹ́gbẹ̀sán lọ́dọ̀ náà bẹ̀rẹ̀ náfìlà yẹn. so ara wàhálà tí ó máa kó bá wa nú ẹ̀sìn nítorí pé a lo àdìsí kí ni o tó wà tọ̀ yẹn. ìtúndújẹ́lẹ̀ kẹrin tó tún wà bẹ́ẹ̀ òun náà ni wípé nǹkan tá a wá ṣe yẹn nǹkan tá a nàbí ni ká sá fún gangan ni wípé ó ní màá kádàbà aláyàmùtà àbìdà fàlìyàtàbáwá adáwú ìnànà nígbà tó rí wípé àdìsí yóò dẹ lójú wípé ó jẹ́ àdìsí tó lálàáfíà ọwọ́ á ní pé ọgbọ́dọ̀ lù bẹ́ẹ̀ náà ni ẹjẹ́ lù bẹ́ẹ̀ ọmọ ma pe bebe lọ bọ́ sí yẹn tó gbé kí ni o èèyàn ó Pali yàtàbá wá kíni ọ màkàdáwó lónìí bẹ́ẹ̀ pé a lọ mú níparí tó jẹ́lẹ̀ karùn-ún òun náà ní pé àwọn bàbá sọ̀rọ̀ pé náà rọ àkídà ká má gbìyànjú láti lo àdìsí tó wà dọ̀yìn ìgbẹ́ mẹ́yà àwọn àdìsí tó wà dọ̀yìn bẹ́ẹ̀ àwọn àkídà burúkú wá fún wa àwa jẹ́ ká lọ níbi náà ún kíni ọ àkọ́ id àlìbá àtìlà fìdí ó máa yẹ ká lọ lọ mọ kí ni àwọn àkídà tí ò dá nínú ẹ̀sìn ó máa jẹ́ àdísì tó bá ní jáde ìjọba lẹ́yìn ó máa lọ gbé fún wa nínú ẹ̀sìn. ẹgbẹ́ nìyẹn àdísì kan gbé tàwa sàlùbì jáì bàyínà jáì ìdánwòye àbí àdísì tí ò dá. so yọkàn lọ nírú àkídà yẹn yọni àdísì ti wá àdísì ti sọ òun lọ sọ bẹ́ẹ̀ ìgbé tàwa sàlùbì jáì fàyínà já í iná ma àwọn so ẹ̀rọ gbọ́dọ̀ o ti ní àkídà burúkú igbe ànábì ni ẹ máa fi kí ni iye òun tọrọ tó gbé iye òun tóbi so yóò wá máa gbé àkídà yẹn lọ so yóò máa bà àkídà wa jẹ́ nínú ẹ̀sìn yóò bá ìmọ̀ye nǹkan jẹ́ nínú ẹ̀sìn tí ẹ máa bẹ̀rẹ̀ sí gbá wa dísìlì so nǹkan tí ò tí ò tí ò sí nínú ẹ̀sìn ni wọ́n máa wá máa mú wá fún wa nínú ẹ̀sìn torí ẹ̀ ló fi jẹ́ pé àwọn afa sọ fún wa wípé nígbà táwọn afọ àtàbà ti ṣèwádìí tó fìdí múlẹ̀ dáadáa wípé àdìsí wà dọ̀yìn ìtọ́ dáa fún wa ni pé kí ni o ká jìnnà sí so níparí òun náà ni pé tí wọn bá ládìsí wà dọ̀yìn fún tí wọn náà kan ní pé àdìsí yóò wà dọ̀yìn fún lásàlàyé fún ọyàn kí pé dọ̀yìn fún yẹn lásán tí ì tó ó ní pé chain dádìsí yẹn fi wá ló fi lè ṣe kí ni o ló fi wà dọ̀yìn fún ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀ chain kan ni wọ́n máa ń sọ̀rọ̀ lé lórí ní sọ pé wà dọ̀yìn ó lọ wo ọ̀rọ̀ àdìsí yẹn bẹ̀rẹ̀ bí àwọn apá àti ẹ̀ máa sọ pé nǹkan wà dọ̀yìn àwọn ti ṣe wàhálà tàyáyá ní ìtọ́pọ̀ wà dọ̀yìn ṣùgbọ́n ní àbá tún nímọ̀ yẹn sí dáadáa nígbà yẹn máa ń ka ti ṣe oye pé ó kàn wà dọ̀yìn fún ni ó tún ní chéènì ní ìtọ́jú pé kí ni o ó ràn án lọ́wọ́ tó ti kó ní dárájà kí ni o dọ̀yìn fún ni ọ̀rọ̀ fún fún adé àgbẹ̀yẹ rẹ̀ ìta bá kọ́lé kó ṣe wàhálà fún mi ọ̀rọ̀ ìwọ̀n olùkọ́ wọn ṣùgbọ́n kálọ̀ ọ̀rọ̀ ìhàmdí ṣẹ́wọ́n wáyé wáyé lọ́wọ́ àṣìṣe fún ọ̀gá wọn àti olùkọ́. àwọn ará ń Number one, number two, number three, number one. Ìgbà tí mo ń ṣàlàyé lọ, mo ṣàlàyé àdìsí mo ojú òun náà fún wa tí a bá ti wo rẹ̀ ẹni tó bá ti parọ́ máa lò bí àdìsí ti ẹ̀rọ òkú ìyẹn lẹ́yìn ẹ̀rọ ìjẹ́jọ́ apá ń come on lọ́dún wá sí ta ṣàlàyé fún wa àbí sì dọ́ ní ìbòjò ní ọ̀rọ̀. Bàbá àwọn ọmọ wa òun náà ní pé láti lè ṣàlàyé nǹkan kan fáwọn ẹgbẹ́ àbí sì ní pírọ́bílẹ́mù yẹn tí wọ́n ṣàlàyé. Tọ́ba wò ní sí báyìí, ó ní àwọn àkídà kan sáwọn èèyàn kan lọ́kàn ní Kadàsọ́lá sí yẹn. Tọ́ba tó o tó ń gbé kí ni o nǹkan tó wà dọ̀ yìí fúlọ́wọ́ abẹ́ ló ní lè sọ tán o lè sọ gangan ìtàn yẹn yẹn wà rúkẹ́ bẹ́ẹ̀ ìtàn gidi ni òun àti wá sọ ní pé ara kì í dà náà ni tó dé ìdá ẹsẹ̀ kí ni o ẹlòmí lè máa fi o lè máa ka ẹ̀wà èyí tẹ́wà jẹ́ wọn ní kéèyàn bẹ́ẹ̀ nìkan ka ẹ̀wà ni o lè máa ka ní o mọ̀ ẹ́ pé kò sí nínú nǹkan tó fìdí múlẹ̀ ẹ̀lọ́ kan sọ ni pé ara ni zulu àbíkọ́ sọ ni nǹkan kan so ó ti wá kúrò ní ìtẹ̀lẹ́gbẹ̀rẹ̀ òun sì máa gbà pé kí ni o ẹ̀sìn lòun ń ṣe kí ló dé ṣe rẹ ó dẹ̀ ṣàṣeyọrí ìrẹ́lẹ́ pé bí kábà ayé mi náà ni ẹ̀ṣẹ̀ ńlá sọ ẹ̀ṣẹ̀ ńlá yìí àwọn tájà wà fún àwọn gbà pé ẹ̀ṣẹ̀ tó ẹ̀ṣẹ̀ náà ni ṣíríkù so òun ló dẹ̀ tóbi jù ní àwọn ẹ̀ṣẹ̀ tó nílá àwọn tí náà sùn wà lórí ẹ̀ tí ò sí wàhálà kankan bẹ́ẹ̀ òun náà ni ẹ̀ṣẹ̀ ṣíríkù ìyapa ìyá àti bàbá àti ṣahadatu zoro ànábì kan lè lo wọ́ọ̀dù kàbáyérò níbẹ̀ aláwọ̀ tí a lọ sí kàbáyérò táwọn apá àṣàlàyé sọ wọn ní ìṣẹ́nìbù sábúà mọ̀bì kan ànábì tí wọ́n bẹ̀ ẹ jìnnà sí àwọn nǹkan méje tó lè kó panu báyàn gbogbo nǹkan méje táwọn ẹbí mú iṣẹ́ bẹ́ẹ̀ náà ó jẹ́ nínú kí ni ó jẹ́ àwọn kàbáyérò ṣùgbọ́n náà máa jẹ́ náà bá kójọ àmì àrẹ́bẹ̀tẹ̀ fi ṣe kàbáyérò bẹ́ẹ̀ àmì jẹjẹ kàbá àmì jẹjẹ pé ó ní ìdí àlàyé ìgbà wo ló tó di kàbáyérò báwo ni ó wà ní sọ̀rọ̀ ọ̀hún tó àwọn àbáṣà wọlé fún ọkọ̀ fún ọ̀gbìn. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك